káàbọ̀ padà ẹ̀yin aráalé láti abala ìmọ̀ràn ìlera ẹ gbogbo ohun tí dókítà ti wá bá wa sọ ẹ rí i pé ẹ fi sí ọwọ́ àlàáfíà yín kárí pé àfi jẹun gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ pé ìlera lọ́rọ̀ àlàáfíà wa kò sì ní di fíafíà ẹ àwa ti wà ní abala tó gbẹ̀yìn ètò lẹ́ni abala bó ṣe ń lọ pẹ̀lú àlejò wa tí wọ́n ti wà níkàlẹ̀ nílé agbára pẹ̀lú wa kí wà ní nǹkan tí a máa pẹ̀ kẹ́lù lónìí òun ni àìsàn ibà ní ipò olóyún ṣe tẹ̀rí àkòrí ó jẹ́ nǹkan tó dùn mọ́ mi púpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ olóyún ni àìsàn ibà yìí tó máa ń dà láàmú tó yẹ pé wọn ò ní mọ nǹkan tó yẹ kí wọ́n jẹ nǹkan tó yẹ kí wọ́n mọ àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n inú mi dùn tí a ní àlejò wa níkàlẹ̀ nílé agbára pẹ̀lú wa tí wọ́n máa yànnàná rẹ̀ pẹ̀lú wa kí wàá lórúkọ àlejò wa àwọn náà ni arábìnrin ẹ̀bùn ọládàṣọ nọ́ọ̀sì ni wọ́n ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ káàbọ̀ mà. inú mi dùn láti ní ojú yín gún régé ó tiẹ̀ ti bẹ́ẹ̀ ni dáadáa ni o àlàáfíà ni gbogbo wa wà. ọ̀dà náà gẹ́gẹ́ bí àkòrí tí àwa ti sọ síwájú pé àìsàn ibà ní ipò olóyún kíkan ṣé àìsàn ibà yìí ṣé irú ibà tó ń ṣe àwọn èèyàn náà ni tí kò ń ṣe ẹni tó lóyún o ṣé irú ẹ̀ náà ni ó ń ṣe àwọn olóyún àbí ibà tí wọ́n tún yàtọ̀. nǹkan tó ń fa ibà sí ara gbogbo ènìyàn òun náà ló ń fa ibà sí ara àwọn olóyún. Mm but torí pé wọ́n wà ní ipò ìlóyún ní hmm. àsìkò yẹn ó máa ń jẹ́ kí bí ibà yẹn ṣe máa ń ṣọwọ́ lágbára lára wọn hmm. kó ju ti ẹni tí ò lóyún lọ. Hmm. ṣé ó wá ní oríṣi bóyá ó ní àwọn ìrísí ìyẹn symptoms tí ó máa ń fihàn fún olóyún pé ó ní eh, àìsàn ibà yìí ni yàtọ̀ sí irú ìrísí tí ẹni tí ò bá lóyún bíi orí fífọ́ ara gbígbóná tí wọ́n máa ń rí ṣé ìrísí tí olóyún máa ń rí ó yàtọ̀ sí àwọn ìrísí mi àbí ìrísí kan náà ni. ìrísí kan náà ni ó kàn jẹ́ pé ìrísí tiwọn àwọn symptom tiwọn ó máa wà exaggerated hmm. Hmm, torí oyún níní oyún gan-an bọ́dì ni ẹrù ni lára obìnrin aboyún tó gbóyún sínú yẹn additional burden hmm. ni fún system ẹ̀ so ńgbà tí olóyún bá ti ní àrùn àìsàn ibà yàtọ̀ sí pé orí lè máa fọ́ kí ó sọ pé ara ń ro òun kára ẹ̀ máa gbóná kí kó má lè jẹun àwọn olóyún míì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń bì ó dẹ̀ máa ń rẹ̀ wọ́n àrùn ibà àwọn kòkòrò tó ń fa ibà yẹn á ran irú àìlera bẹ́ẹ̀ á tún wá ràn án lọ́wọ́ mm. rírẹ̀ yẹn á wá pọ̀ sí i mm. orí fífọ́ yẹn èébì yẹn àwọn olóyún ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn olóyún bíi alákọ̀ọ́kọ́ mm. àwọn primip àwọn tó kọ́kọ́ lóyún fún ìgbà àkọ́kọ́ tán ní oṣù oṣù mẹ́ta àkọ́kọ́ ẹlòmíì nínú wọn wọn ò tiẹ̀ ní jẹun tààrà wọn kàn máa bìṣá ni especially láràárọ̀ àní wọ́n ní morning sickness so àrùn ibà tí bàbá tún wá wà lára wọn á jẹ́ kó wà exaggerate á jẹ́ kó pọ̀ sí ju bó ṣe yẹ lọ wọ́n á máa bí wọn ò ní lè jẹ nǹkan kan ara á máa ro wọ́n á máa rẹ̀ wọ́n hmm. olóyún mi ìfẹ́ lè dákú gan torí tí ò bá ti jẹun tára ẹ̀ ń gbóná á rẹ̀ ẹ́ ìwọ̀nba ẹ̀jẹ̀ kékeré tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ níbi tí ò ti jẹun olóyún máa ní láti lo oògùn ẹ̀jẹ̀ tó bá ti dé stage kan torí ọmọ inú ẹ̀ gan a need. ẹ níbi tí oògùn ẹ̀jẹ̀ ti yẹ mẹ́nubà gẹ́gẹ́ bó ṣe máa ń sọ pé hmm. má ṣe lo oògùn láláì gbàmọ̀ràn dókítà rẹ̀ hmm. ṣé tí olóyún ìbá fẹ́ lo oògùn ẹ̀jẹ̀ a kọ́kọ́ lọ rí dókítà rẹ̀ àbí ó kàn lè lọ sí ilé tí wọ́n ti ń ta oògùn nílé ìtajà oògùn kó kàn lọ sọ pé ó mo fẹ́ ra oògùn ẹ̀jẹ̀ o kó sì máa lò láàárọ̀ ọ̀sán àti alẹ́ oríṣiríṣi lóògùn ẹ̀jẹ̀ yẹn kò ń ṣe gbogbo ẹ̀ náà ń lò lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ hmm. àwọn kankan wà tó ṣe pé olóyún ó bẹ́tà kí olóyún forúkọ sílẹ̀ tí oyún bá ti lè tó bíi tí obìnrin kan ò bá ti rí nǹkan oṣù ẹ̀ ní oṣù kínní mm-hmm. tí ò rí lóṣù kejì mm. ó yẹ kó lọ kó lọ sí ilé ìwòsàn kó lọ ṣàyẹ̀wò ẹlòmíì gan máa rò pé ṣe lòun ní ibà ni hmm. a rò pé ibà ló ń ṣe òun ẹlòmíì ti lè lọ máa ra oògùn ibà kó ti lò ó hmm. ìgbà tó bá wá lo oògùn ibà yẹn tó rí pé àwọn nǹkan rírẹ̀ ẹ̀ bíi pé kó máa bì yẹn ò lọlẹ̀ ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe àyẹ̀wò tá mọ̀ pé òun ti lóyún hmm. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa ń rí bẹ́ẹ̀ so tó lóyún bá fẹ́ lo oògùn ibà ó bẹ́tà kó lọ sọ hospital so a máa ń gba àwọn obìnrin ní ìyànjú pé tó bá tí wọn bá ti rí nǹkan oṣù wọn ní oṣù kínní oṣù kejì tó bá ti ń gbẹ́nu ilé oṣù kẹta kó lọ sí hmm, ilé ìwòsàn kó lọ forúkọ sílẹ̀ hmm. wọ́n á kọ irú oògùn tó yẹ kó lò fún wọ́n á dẹ̀ wá ṣàlàyé fún bá ṣe máa lò ó má kàn déédé máa lọ sí ilé ìta oògùn kan hmm. lọ máa ro oògùn hmm, ṣá. Hmm, irú ẹ̀yin aboyún ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yẹn má ṣe lògùn láláì gba ìmọ̀ràn dókítà wọ́n ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ó bá ti rí pé bẹ́ẹ̀ àìrí nǹkan oṣù ní oṣù àkọ́kọ́ oṣù ẹ̀kejì kí ẹ rí i pé ẹ lọ fi orúkọ sílẹ̀ ní ilé ìwòsàn ẹ mo tiẹ̀ tún wá ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè pé àìsàn ibà yìí ní ara aláboyún ṣé irú àkóbá ò ló lè ṣe ǹjẹ́ ó tiẹ̀ lè pa aláboyún tàbí ọmọ inú rẹ̀ ránṣẹ́ hmm. àkóbá fún. Ah, àìsàn ibà tí a bá bójú tó dáadáa tí aláboyún yẹn ò bá lo oògùn tó yẹ kó lò ó lè ṣe àkóbá tó pọ̀ fún un hmm. torí pé àti ọmọ inú ẹ̀ pàápàá olóyún tó bá ẹni tó bá lóyún tó ní àrùn ibà tí ò lo oògùn àbí tó lo oògùn tí ò múnádóko tó hmm. àrùn ibà yẹn á ṣàkóbá fún ẹ̀dọ̀ torí kòkòrò tó ń fa ibà inú ẹ̀dọ̀ inú ẹ̀dọ̀ liver ló mm. ti máa ń develop mm. kó tó jáde sínú ẹ̀jẹ̀ kó tó wá máa káàkiri máa mm. ṣe kí àrùn yẹn tó farahàn so ẹni yẹn kò ní lè jẹun torí pé ara ẹ̀ á máa gbóná ṣáá ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ á máa pa díẹ̀díẹ̀ so tí olóyún bá lóyún tí ó ní àrùn ibà tí wọn tí a ṣètọ́jú ẹ̀ dáadáa ẹ̀jẹ̀ ẹ̀ á ní anemia hmm. tí ó bá dẹ̀ tó yí ọmọ inú ẹ̀ inú ẹ̀jẹ̀ ló ti ń gba atẹ́gùn hmm. inú ẹ̀jẹ̀ olóyún yẹn ni oúnjẹ ti ń dé ọ̀dọ̀ ọmọ hmm. so ọmọ yẹn náà ò ní dàgbàsókè á ní intrauterine growth retardation bébì yẹn á ní ọmọ ìyá lè ní anemia ìyá lè bẹ̀rẹ̀ sí ní. Si anemia yẹn lè jẹ́ kí tí ó lè dé stage tí ẹ̀jẹ̀ àfilọ́lẹ̀ débi tí wọ́n ti ní kó máa fa ẹ̀jẹ̀ sí lára tí wọ́n hmm. bá dẹ̀ fa ẹ̀jẹ̀ sí ìyá yẹn lára tó bá ti dé level kan ìyá lè gbàbẹ̀ kú hmm. ọmọ yẹn náà ọmọ ọmọ inú obìnrin yẹn náà ó lè kú ó lè jẹ́ kó máa rọbí láì tí ì pé ọjọ́ hmm. tó máa fi bí premature baby ọmọ yẹn lè má sanra tó bó ṣe yẹ kó sanra ní ṣẹ́rí tá a bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun ó kéré tán ó yẹ kọ́mọ yẹn wéè two point five kg kó ní ìwọ̀n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó lè má tó bẹ́ẹ̀ hmm. torí pé ìyá yẹn lè bẹ̀rẹ̀ sí ní rọbí láì tí ì pé oṣù mẹ́sàn-án hmm. then ọmọ yẹn àwọn èròjà tó yẹ kó dọ̀dọ̀ ẹ̀ torí àrùn ìmọ̀ yẹn hmm. bẹ́ẹ̀ ni tó yẹ kó fi sanra dáadáa nínú ìyá ẹ̀ kò ní débẹ̀ torí pé ẹ̀jẹ̀ ìyá á ti lọlẹ̀ kòkòrò tó ń fa àrùn ibà yẹn á ti pa ẹ̀jẹ̀ ara ìyá yẹn Hmm. so ọmọ yẹn náà ọmọ tá a bá dẹ̀ bí tí ò tí ì pé ọjọ́ tí oṣù ẹ̀ ò tí ì pé bóyá wọ́n bí lóṣù méje oṣù mẹ́jọ hmm. àti kí ọmọ yẹn lè jayé chances ẹ̀ ó wà reduced hmm. ó kò ó máa dínkù ìtọ́jú àti tọ́jú ọmọ tí ò gbó ó dẹ̀ wọ́n wó ju ọmọ tó tó ṣù ẹ́ pé lọ so ó léwu púpọ̀ púpọ̀ kí olóyún ní àrùn àìsàn ibà ká má bójú tó dáadáa ó mm. lè ṣàkóbá fún olóyún yẹn mm. fáwọn sọ fún wa pé ìwọ̀n mọ́kànlá nínú ẹgbẹ̀rún nínú àwọn olóyún tó máa ń kú mm. ní Áfíríkà pé àrùn ibà ló máa ń fà eleven percent of maternal deaths pé àrùn ibà ló máa ń fà á. ẹ ṣe gan-an kí wàá ní àwọn irúfẹ́ ìtọ́jú tí èèyàn lè ṣe fún olóyún nígbà tí wọ́n bá wà nípò ìlóyún because um, irú ipò tí wọ́n wà yẹn ipò ẹlẹgẹ́ ni kò kàn ṣe gbogbo oògùn ni èèyàn kàn lè mọ fún wọn irú àwọn ìtọ́jú wo tàbí ṣé ó tiẹ̀ ní irú oúnjẹ tí wọ́n gbúdọ̀ máa jẹ láti dènà àìsàn ibà yìí. olóyún gbọ́dọ̀ jẹ oúnjẹ tó dáa tó fún ara ẹ̀ lókun torí lọ́pọ̀lọpọ̀ ìgbà gan tí àwọn olóyún yẹn tí ẹ̀fọn bá sì jẹ wọ́n wọ́n ti lè ní parasite kòkòrò yẹn nínú àgọ́ ara wọn kó má tí ì farahàn síta hmm. wọ́n á wá ní wọ́n á sọ pé wọ́n ní subclinical infection ìwọ̀n kékeré tó wọ inú ẹ̀jẹ̀ wọn yẹn á ti lọ sí inú placenta wọn á hmm. wà lára wọn bẹ́ẹ̀ tó bá ṣẹni tó jẹun dáadáa ìwọ̀n ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ tó dẹ̀ péye tó pọ̀ dáadáa hmm. so olóyún gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tó péye. Mm olóyún gbọ́dọ̀ jẹ ìwọ̀n oúnjẹ amúnúkán hmm. ní ìwọ̀n tó wọ̀n sí ó gbọ́dọ̀ jẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ amáradàgbà hmm. àti àwọn oúnjẹ tí ó ní èròjà bíi vitamins àti minerals kó dẹ̀ máa momi kí olóyún jẹ àwọn oúnjẹ bíi ẹ̀wà edé ẹran ẹja oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn hmm. kó pọ̀ nínú oúnjẹ wọn kó má ṣe pé àwọn bíi àwọn oúnjẹ amúnúkún bíi ẹ̀bà hmm, àti ìrẹsì oríṣiríṣi àwọn oúnjẹ tá a máa ń jẹ ní agbègbè wa ń bí ìlà pọ̀ jù nínú olóyún náà gbọ́dọ̀ máa jẹ èso torí èso ní àwọn èròjà hmm. tó máa ń dáàbò bo ara lọ́wọ́ àrùn so tólóyún bá ti ń jẹ irú àwọn oúnjẹ yẹn dáadáa tẹ́lẹ̀ tán bá wá ní àrùn ibà kò ní í kò ní ṣe ìpalára fúnra hmm. fún ara wọn bí ẹni tí ò jẹun dáadáa. Hmm. Hmm, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ síwájú pé kí olóyún máa jẹ àwọn oúnjẹ bíi ẹ̀wà ẹ̀fọ́ àwọn oúnjẹ tó lọ bí ẹ tó jẹ́ amáradàgbà ṣé àpọ̀jù oúnjẹ yìí kò ní nǹkan kan tó máa ṣe lára. àpọ̀jù oúnjẹ amáradàgbà. ìgbé tó bá jẹ́ òun oúnjẹ lemọ́ lemọ́ lemọ́ torí àwọn kan ṣẹ́mu àwọn kan tó máa ń sọ pé kò dá kí aláboyún kó máa mu tíì ipe tó bá mutí ọmọ inú ẹ̀ á tóbi. <laughs> Ah, ìwọ̀n tíì mélòó laláboyún àmú <laughs> olóyún náà ìwọ̀nba oúnjẹ náà lè jẹ ṣe rí ikù bí ikùn ènìyàn ṣe rí yẹn tí oyún yẹn bá ti ń ga ní ibi tí oúnjẹ máa ń dúró sí ó máa sún sókè hmm. tó bá jẹun àpọ̀ tó pọ̀ jù lẹ́ẹ̀kan náà ó máa ṣèpalára kò ní jẹ́ kí wọ́n kò ní rọ̀ wọ́n lọ́rùn so wọn ò mm. lè jẹ olóyún lè jẹun bí ẹ̀ẹ̀mẹ́rin mm. àwọn ènìyàn gbogbo àwa yòókù a máa ń jẹun bí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n lè jẹun bí ẹ̀ẹ̀mẹ́rin àbí ẹ̀ẹ̀márùn lójúmọ́ mm. torí oúnjẹ tó ń jẹ yẹn náà wọn wọn ò jẹ fúnra ara wọn nìkan wọ́n tún jẹ àwọn oúnjẹ tó amáradàgbà mi ò rò pé olóyún kan lè jẹ àjẹjù ẹ̀ kò sí. Si, pàtàkì ní àgbègbè wa yìí kò sí ọ̀pọ̀ àwọn ènìyàn òró gidi jẹ gan hmm. toró oúnjẹ tí wọ́n gan lọ́jà so ìwọ̀nba kéékèèké tán bá rí jẹ ní díẹ̀díẹ̀ yẹn ó máa ṣe wọn ara wọn lóore hmm. ẹ má jẹ́ ká fún wọn ní impression pé ah bóyá tó bá ti jẹ ẹ̀wà lénìí o tó tún jẹ bóyá ó jẹ àkàrà àti ògì láàárọ̀. Mm -hmm bóyá o tún fẹ́ jẹ ráìsì lálẹ́ o tún fi ṣe mm, mm, ẹ̀wà àti ráìsì mm-hmm. kò pọ̀ jù mm-hmm. bóyá o jẹ ó fẹ́ jẹ ó fẹ́ mu ó fẹ́ jẹ búrẹ́dì láàárọ̀ wọ́n bọ́ìlì ẹyin kan sí mm. àbí méjì ó jẹ búrẹ́ ó jẹ ẹyin méjì láàárọ̀ ọ̀sán bóyá ó tún fẹ́ ó fẹ́ jẹ ẹ̀kọ lálẹ́ ó jẹ ẹ̀wà àti ó fi ẹ̀fọ́ àti ẹja jẹ gbogbo oúnjẹ tó bá ti jẹ ló gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní amáradàgbà nínú kò gbọ́dọ̀ jẹ́ amúnúkún nìkan kò lè pọ̀ jù ẹ jẹ́ ká gbà wọ́n ní ìyànjú máa jẹ kò lè pọ̀ jù. ṣé irú àkókò wo ni ẹ̀yin wá wò wípé ó yẹ kí olóyún kó lọ ṣe ìtọ́jú ara rẹ̀ pé ṣé tí oyún rẹ̀ bá ti dé oṣù méjì ni tàbí oṣù mẹ́ta kí ìdènà sí àìsàn yìí kó má bàa wọ̀ lára tí olóyún bá ti lọ forúkọ sílẹ̀ ìpele oyún pé sí ẹ̀mẹ́ta wọ́n ní first trimester of pregnancy first twelve weeks ní first trimester of pregnancy yẹn ẹlòmíì tí ẹ lè nǹkan kan lè má ṣe bẹ́ẹ̀ tó bá ti ń dé bí second trimester of pregnancy ní ìpele tó ti ń tó bí ọ̀sẹ̀ mẹ́tàlá ọ̀sẹ̀ mẹ́rìndínlógún olóyún gbọ́dọ̀ lọ forúkọ sílẹ̀ nǹkan kan wà tán máa ń pè ní intermittent prevention prevention treatment hmm. wọ́n pè ní IPT oògùn àwọn oògùn yẹn wà lọ hospital wọ́n máa fún olóyún yẹn ní hospital ní ọ̀pọ̀lọpọ̀ hospital wọ́n máa gbé ike wọ́n máa gbé omi sí antenatal clinic clinic olóyún yẹn wọ́n máa gbé omi síbẹ̀ hmm. wọ́n máa kó oògùn yẹn ní àwọn hospital mi ó máa wà ní pharmacy wọ́n á ní kólóyún yẹn lọ gbà á ó dẹ̀ wàá lò ó lójú ẹsẹ̀. Hmm tó bá tún wá lẹ́yìn oṣù kan wọ́n á tún ní kó tún gba dose míì kó tún lò ó hmm. ara àwọn ọ̀nà tí olóyún lè àwọn oògùn tí wọ́n máa ń fún olóyún lọ hospital nìyẹn hmm. tí a máa fi dènà oògùn yẹn á dènà oògùn àìsàn ibà hmm. kò ní jẹ́ kí kòkòrò ibà kó lè develop nínú ara ẹ̀ eléyìí tó bá wà kó dàgbà nínú ara ẹ̀ eléyìí tó bá wà nínú ẹ̀jẹ̀ àìsàn oògùn yẹn á mú kúrò Mm. kò ní jẹ́ kó ní àrùn ibà bó tiẹ̀ ní díẹ̀díẹ̀ sára tẹ́lẹ̀ tí ò tí ì yọjú síta ó máa pa kòkòrò ẹ̀ mm. then a tún máa gba olóyún ní ìyànjú pé kó máa sùn sábẹ́ àwọn apẹ̀fọn mm. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn olóyún wa bó tiẹ̀ ṣe jẹ́ basic care center náà lọ àwọn ìjọba ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn apẹ̀ àwọn apẹ̀fọn yìí wọ́n rà káàkiri àwọn ilé ìjọsìn míì wọ́n rà wọ́n kó lọ sí basic care center wọ́n kó wọ́n pín káàkiri sí àwọn hospitals wọ́n máa ń fún àwọn olóyún àti àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìgbà kankan wọ́n máa ń pín láti ojúlé dójúlé ní àdúgbò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ní àwọn àpọ̀n ẹ̀fọn wọ̀nyí sílé tí wọn ò lò wọn ò sùn hmm. sábẹ́ ẹ̀ wọ́n ló ń jẹ́ kó ooru mú wọn ẹlòmíì ni ó ní òórùn kan lóòótọ́ lóòótọ́ wọ́n fi kòkòrò wọ́n fi oògùn tó ń pa ẹ̀fọn sí ṣùgbọ́n ó yẹ kán gbìyànjú tó bá kọ́kọ́ tẹ sí atẹ́gùn hmm. tátẹ́gùn fẹ́ sè fọ́ bíi twenty four bíi ọjọ́ kan ọjọ́ méjì kan tó lọ tá sínú ilé hmm. ó máa jẹ́ kí òórùn oògùn yẹn lọlẹ̀ hmm. tó bá wá ń sùn sábẹ́ ẹ̀fọn tó bá wà nínú yàrá wọn kò ní lè gé wọn jẹ tí ẹ̀fọn ò bá gé èèyàn jẹ ènìyàn ní àrùn ibà so eh, mo tiẹ̀ fẹ́ béèrè béèrè lórí yìí pé wọ́n máa ń sọ pé ẹ̀fọn òun ló ń fa ibà ṣé tòótọ́ ni pé ẹ̀fọn yìí nìkan ni nǹkan tó ń ṣe okùnfà ibà. Ah, so far fún malaria fever hmm. ṣe mọ̀ pé oríṣiríṣi ibà ló wà for hmm. malaria fever ẹ̀fọn tó ń pè ní female anopheles mosquito nìkan ló ń fa àrùn ibà malaria. Mm ṣùgbọ́n nígbà tí ẹ fẹ́ dárúkọ ẹ̀fọn yìí mo gbọ́ tẹ sọ pé female hmm. tó bá jẹ́ male nǹkan. <laughs> kò male ò kì í fà female anopheles mosquito nìkan ló fà. ìyún ni pé kì í ṣe gbogbo ẹ̀fọn ni ó lè fúnyàn ní ibà. rárá hmm. female anopheles mosquito. ó dà níbi tí abala pé tí aláboyún tí ó bá ń ṣe àìsàn ibà ṣé oògùn nìkan ni wọ́n lè lò láti fi kádìí ni àbí àwọn náà máa ń gba abẹ́rẹ́ sí i tó bá ti wọ̀ wọ́n lára púpọ̀ tó bá dé hospital wọ́n lè fún wọn lábẹ́rẹ́ mm. ṣùgbọ́n tó bá ṣì lè lo oògùn wọ́n máa fún wọn lóògùn oògùn oríṣiríṣi oògùn ìgbà oríṣiríṣi ó tún wá dì ó tún wá ó dún dá lórí ibi tí ìpele tí oyún yẹn wà lásìkò yẹn mm. àwọn oògùn kan wà tí olóyún ò gbọ́dọ̀ lò nígbà tí oyún yẹn bá ṣì wà ní oṣù mẹ́ta àkọ́kọ́ mm. oríṣi àwọn. Uh, oògùn ìtọ́jú àrùn ibà àwọn kan nìkan náà lè lò wọn ò lè lo àwọn kan tí oyún yẹn bá ti dàgbà tó bí oṣù mẹ́rin oṣù márùn-ún oríṣiríṣi àwọn kan tún wà tí wọ́n lè fún wọn tó bá wá sílé ìwòsàn tó máa kọ fún wọn ó ní ó ṣe dá kí èèyàn kàn máa lọ sí ilé ìtajà oògùn kó déédéé lọ máa lo oògùn hmm. torí àwọn oògùn wọ̀nyẹn wọ́n lè ṣèpalára fún oyún yẹn gan hmm. ó lè jẹ́ kí oyún òun wálẹ̀ irú hmm. oògùn tí ó bá lágbára tí ò yẹ kó lóyún lò ní nígbà tí oyún yẹn ò bá tí ì pé oṣù mẹ́ta hmm. téèyàn bá lọ lò ó lè jẹ́ kóyún yẹn wálẹ̀ ó lè ṣe oògùn bá ó lè jẹ́ kóyún yẹn wálẹ̀ àdẹ̀rí àwọn míì tó máa lò tí ò ní ṣèpalára fún Hmm. Hmm. ṣé tẹ̀ rí ẹ ṣe mẹ́nuba eléyìí inú mi dùn púpọ̀ láti gbọ́ torí ẹ sọ pé ó lè jẹ́ oògùn ibà gangan iná ni wọ́n á tà fún aláboyún yẹn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ abẹ́lé tó ń ta oògùn lábẹ́lé wọ́n á tún sọ pé àwọn á fún wọn lábẹ́rẹ́ pẹ̀lú kó fi lè hmm. tètè lọ ẹ̀yìn aláboyún ọ̀rọ̀ lẹ́ti gbọ́ láti ẹnu àlejò wa yìí pé kí ẹ má ṣe ṣe ìtọ́jú lọ́wọ́ ara yín ẹ̀ ṣe ń gbà wá nímọ̀ràn ní gbogbo ìgbà lọ sí ilé ìwòsàn èyí tó péye fún ìtọ́jú ìtọ́jú tó yẹ mm, lásìkò tí a bá ti lóyún eh, mo tún wá ní ìbéèrè kan níbi ọ̀rọ̀ àwọn aláboyún dé yìí mm-hmm. ṣé eh, tí wọ́n bá ń ṣe eh, eré ìdárayá ní gbogbogbà náà lè dènà eh, àrùn àbí àìsàn ibà tí wọ́n bá ń ṣe eré ìdárayá gbogbogbà ṣùgbọ́n kẹ́ tó dáhùn ìbéèrè yìí mo fẹ́ ká sáré dókè lọ́hùn ká lọ rèé mú mi ẹ̀yin ará ẹ má yí kúrò ń bẹ̀ à ń padà bọ̀. káàbọ̀ padà ẹ̀yin ará ilé ìkànnì Kaftan TV yorùbá náà la wà níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà fáfáàní ẹ̀yin tẹ̀sán darapọ̀ mọ́ wa abala tó gbẹ̀yìn ètò náà la wà lẹ́yìn ní abala bó ṣe ń lọ tí a sì wà pẹ̀lú àlejò wa tí wọ́n jẹ́ nọ́ọ̀sì níbi tí wọ́n ti ń bá wa ń ṣàlàyé àìsàn ibà ní ipò olóyún táwa nìyẹn ni tó ti ń sọ̀rọ̀ náà látàárọ̀ àwọn náà ni arábìnrin ẹ̀bùnọlá dáṣọ tí wọ́n jẹ́ nọ́ọ̀sì gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè kó tó di pa lọ ṣé tí aláboyún tó bá ń ṣe eré ìdárayá gbogbo ìgbà ṣé òun náà lè dènà àìsàn ibà yìí tọ́láboyún bá ṣeré ìwọ̀nba eré ìdárayá náà láláboyún lè ṣe a máa gbà wọ́n níyànjú kán wá fi gbogbo ìgbàjòkó sójú kan mm kán rìn sókè rìn sísàlẹ̀ kán má ṣiṣẹ́ tó lágbára jù mm. wọn ò lè máa fò sókè wọn ò lè gbá bọ́ọ̀lù wọn ò lè sáré mm. torí ipò tí wọ́n wà mm, ó lè kàn lè jẹ́ kára wọn gbé kánkán ni kò lè dènà àrùn ibà eré ìdárayá ò lè dènà àrùn ibà tí ẹ̀fọn bá ti jẹ wọ́n tán bá ti gé wọn jẹ wọ́n máa ní àrùn ibà E, nǹkan tó ṣe pàtàkì jùlọ tó lè dènà àrùn ibà ni kí wọ́n má jẹ́ kí ẹ̀fọn jẹ wọ́n mm. ká ṣe mosquito net sí ojú window ẹnu ọ̀nà then kàn lọ sí kàn má lọ sí ibi tí ẹ̀fọn pọ̀ sí ẹ̀fọn wà ní ó fẹ́ wà ní gbogbo orílẹ̀-èdè tó wà ní Áfíríkà mm. ni ẹ̀fọn wà ṣùgbọ́n èèyàn a lè ṣe é kó má sí ní sàkání wa wípé kí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan kan spray eh, insecticide hmm. àwọn kòkòrò apẹ̀fọn yẹn kan spray ẹ̀ sí àwọn ẹ̀gbẹ́ ilé òjò ti ń rọ̀ ní ìsìn kí a má jẹ́ kí adágún omi kéékèèké àwọn eh, ìkòkò kéékèèké àwọn pot àwọn agolo tó máa hmm. tó máa ń gbé omi dúró ká má jẹ́ kó wà ní àyíká wa ká ṣán káláboyún ṣán kán ṣán gbogbo koríko tó wà ní ìmọ́tótó hmm. ìmọ́tótó ṣe pàtàkì hmm. láti gbógun ti ìdàgbàsókè ìdàgbàsókè ẹ̀fọn hmm. ní àyíká wa tí ò bá tá bá ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn táláboyún dẹ̀ jẹun dáadáa tó dẹ̀ lo oògùn tí mo sọ pé IPT tó sùn sábẹ́ àwọn apẹ̀fọn a lè gbógun ti àrùn ibà. Mm fún àwọn olóyún. ṣé nǹkan tí ẹ̀ wá ń sọ báyìí ni wípé kì í ṣe gbogbo olóyún ni ó lè ní ibà àbí gbogbo ẹni tó bá ti lè lóyún báyìí ó gbúdọ̀ ṣe ó gbúdọ̀ lògùn sí ibà pé jẹ́ kí n lo oògùn kí bá má bàa mú mi o ṣé àwọn olóyún kan wà tó tiẹ̀ jẹ́ wípé wọ́n lè ní ibà. so far kò sí kò sí vaccine tí a ṣì ń gbà fún ibà gbogbo ẹni tó bá lóyún àtẹni tí ò lóyún gan ló lè ní ibà o. Mm gbogbo ènìyàn ló lè ní ọmọ inú gan ọmọ tán ṣẹ̀ṣẹ̀ bí gan ó lè ní àrùn ibà àrùn oríṣi ibà kan wà tó ń pè ní congenital malaria tí ìyá kan bá ẹ̀fọn náà ni tí ìyá kan bá lóyún hmm. tó ní malaria tí wọn ò treat ẹ̀ dáadáa parasite yẹn máa cross the placenta barrier ó máa wọnú ẹ̀jẹ̀ hmm, ọmọ tí wọn ò tí ì bí yẹn so hmm. tó bá ti bí ọmọ yẹn sáyé ó lè jẹ́ ẹjọ́ tán bá bí ọmọ yẹn gan lẹ́ẹ̀kan ṣàkíyèsí pé ọmọ yẹn ò gbé kánkán hmm. ara ẹ̀ ò gbé kánkán igbe ẹ̀ ò jákè dáadáa hmm. kò kò wà vigorous kò lè kò ọwọ́ àti ẹsẹ̀ kò múùvù ẹ̀ dáadáa ó rẹ̀ ẹ́ ọmọ mi lè bẹ̀rẹ̀ sí ní gbóná láti jọ́ yẹn gan so kò sí ẹni tí àrùn ibà ò lè mú. Hmm. ó dáa eh, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan pé ìdá mọ́kànlá nínú ọgọ́rùn-ún ni wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ pé àìsàn ibà yìí ń pa ní àwọn aláboyún kó tó di pé irú àwọn àkọsílẹ̀ yóò wáyé àwọn àjọ kan mm. ní àṣà gbé kalẹ̀ mm. tí wọ́n ṣe àfojúsùn gbogbo nǹkan báyìí ṣé àwọn àjọ yìí ní ìtọ́jú kan tí wọ́n ṣe fún àwọn aláboyún tàbí ìjọba orílẹ̀-èdè nàìjíríà wà yìí gan-an ṣé wọ́n ní ìgbésẹ̀ kan tí wọ́n gbé lórí àìsàn ibà yìí ní ara àwọn aláboyún mm. tó yẹ kó wọ́n ti ní nǹkan tá à ń pè níbi prógráàmù fún wọn. ok àwọn àjọ oríṣiríṣi ló ti ń ṣe ló ti lọ́wọ́ sí kágbógun ti àrùn ibà generally àwọn àjọ àgbáyé bíi WHO World Health Organization àwọn UNICEF àwọn náà ìgbà kan wà tí eh, orílẹ̀-èdè wa ṣe ètò kan tó ń pè ní rollback malaria hmm. rollback malaria wọ́n ṣe àwọn malaria eh, treatment drug eh, program kan tí wọ́n fún àwọn ènìyàn ní eh, oògùn malaria lọ́fẹ̀ẹ́ àti hmm. ẹ̀mọ̀gbà kan ní eh, àwọn ìpínlẹ̀ kan tó ń ṣe ìtọ́jú àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́ so ìjọba nísìn Federal Ministry of Health Federal Ministry of Health through primary health organizations àwọn primary health center yẹn. Mm mo rò pé nǹkan tí wọ́n nǹkan tó ń ṣe ní ìsinyìí ni pé kó máa fún àwọn ènìyàn intervention nǹkan tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsìn láti gbógun ti àrùn ibà ni kó máa pín mosquito net eh, treated mosquito net yẹn kó máa pín lọ́fẹ̀ẹ́ fún àwọn ènìyàn hmm. ní. Mm. Ni, àwọn ìjọba wa ṣe gbẹ̀yìn lórí ọ̀rọ̀ malaria lẹ́yìn tí ọ̀rọ̀ covid ti wáyé gbogbo àwọn àwọn ètò tí ìjọba ń ṣe ó dà pé àwọn ètò wọn lórí ètò ìlera hmm. ó ti lọlẹ̀ hmm. yàtọ̀ sí immunization program àwọn ọmọdé bíi polio abẹ́rẹ́ àjẹsára àwọn ọmọdé nìkan ni ìjọba ò mọ́ wọ́ kúrò lórí ẹ̀ hmm. tí wọ́n sì ń ṣe lóòrèkóòrè ṣùgbọ́n gbogbo àwọn intervention programs tó ń ṣe tẹ́lẹ̀ torí ọ̀rọ̀ covid-19 yẹn ó ti jẹ́ kí àwọn ètò wọ̀nyẹn lọlẹ̀ hmm. ṣùgbọ́n ní ìsìn tí covid-19 dẹ̀ ti lọlẹ̀ a lè rò pé ìjọba á tún padà pàtàkì malaria fever tó wà yìí àwọn WHO láìpẹ́ yìí ní ọdún díẹ̀ sẹ́yìn wọ́n ti wọ́n ti produce àwọn vaccine kan anti malaria vaccine mm. ṣùgbọ́n kò tíì kárí mm. kò tíì kárí wọn ò tíì bẹ̀rẹ̀ sí ní fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bóyá tó bá ṣe ní ọdún díẹ̀ sí wọ́n á lè kó jáde bí wọ́n ṣe ń kó polio vaccine tó ń kó DPTA oríṣiríṣi àwọn vaccine wọ́n máa ń fún àwọn ọmọdé yẹn àti BCG wọn yẹn wọ́n ṣe ń kó jáde yẹn wọ́n á lè kó jáde wọ́n á lè ṣe ní ọ̀pọ̀ yanturu tó máa fún àwọn ènìyàn ní vaccine tó dènà àrùn ibà ṣùgbọ́n kò tíì sí ní àrọ́wọ́tó àwọn ènìyàn nísìn. ó dáa ìbéèrè tí mo sì wá fẹ́ béèrè eléyìí jẹ́ nǹkan gbòógì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn aláboyún tí wọ́n wò wá ní ilé mm. láti jẹ́ àrídájú fún wọn tí a lè pè ní clarifying tí olóyún bá ní oyún tí wọ́n bá rí àìsàn ibà wọ́n á ní kó lọ mu àgbo ọ̀pọ̀lọpọ̀ ló mu àgbo tí wọ́n á ní bẹ́ẹ̀ àgùn mu àgbo pé mm. a lọ wípé àwọn nǹkan tó máa ń fara hàn nínú oyún mm. nínú oyún wípé tó bá ti mu àgbo yìí sí a lọlẹ̀ lára gẹ́gẹ́ bí nọ́ọ̀sì tí ẹ mo á fẹ́ kẹ́ bá mi gba àwọn aláboyún níyànjú lórí àgbo lílò àgúnmu lílò àtàwọn nǹkan kan báwọn tí wọ́n ń lò nínú oyún. Hmm. oríṣiríṣi àwọn àgbo ni àwọn bàbá àgbà àtàwọn ìyá àgbà máa ń ṣe fún àwọn olóyún láti ìgbà ìwáṣẹ̀ náà ti máa ń ṣe é tí wọ́n sọ pé eléyìí á jẹ́ kọ́mọ dàgbà èmi á jẹ́ kí ọmọ sanra èmi ò ní jẹ́ kọ́mọ sanra púpọ̀ ṣé rí gbogbo àwọn àgbo wọ̀nyí lóòótọ́ lóòótọ́ ó lè ní ó lè ní nǹkan rere tó máa ń ṣe nínú ara o ṣùgbọ́n fún àrùn ibà fún àrùn ibà àwọn àwọn oògùn ibà kan ti wà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn tó ti pèsè sílẹ̀ òun ló dáa jù a mọ̀ pé àwọn ewé àtegbò kan wà tó lè kápá àrùn oríṣiríṣi bóyá àrùn ibà náà pẹ̀lú mi ò mọ̀ mi ò mọ̀ much mi ò mọ̀ púpọ̀ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò dẹ̀ ní sọ pé kò mm. ṣiṣẹ́ rárá ṣùgbọ́n mo máa gba àwọn olóyún wa níyànjú pé tó ń bá kẹ́fín àrùn ibà bóyá orí ń fọ́ wọn ara ń ro wọn eh, ẹ̀gbẹ́ ń dùn wọn ara wọn gbóná tóró léwu kí ara olóyún máa gbóná hmm. ìgbóná ara yẹn lè fa ìpalára fún àwọn fúnra ara wọn àti fún ọmọ inú hmm. wọn ó ṣe ó bẹ́ ó ṣe pàtàkì kọ́ má fi gbogbo ẹ̀ kọ́ má kọ́ má mu àgbo nìkan kọ́ lọ sọ́ọ̀sìpìtù kọ́ ń lọ ṣe àyẹ̀wò kán lọ sí ibi kò di dandan kán lọ sí eh, hospital ńlá wọ́n lè lọ sí basic care center tó wà lẹ́gbẹ̀ẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wọn hmm. tí ò ní ju eh, wọn ò ní rìn púpọ̀ kan tó débẹ̀ hmm. gbogbo àwọn basic care centers yìí ni àwọn oníṣègùn wà tán lè wọ́n á yẹ ara wọn wò ǹjẹ́ ara wọn gbóná wọ́n á béèrè lọ́wọ́ wọn ìjọ orí ń fọ́ wọn ṣé òtútù ń mú wọn hmm nǹkan pàtàkì tó máa ń one of the nǹkan tí ẹni tó bá ní àrùn ibà máa ń kọ́kọ́ ṣàkíyèsí ó lè ṣàkíyèsí pé ní ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ orí òtútù déédéé bẹ̀rẹ̀ sí ní mú un hmm. tó bá tún lo ó lè lo àwọn ó lè lo paracetamol for example kí òtútù yẹn lọ lọ́jọ́ yẹn tó bá tún dọjọ́ kejì almost at the same time hmm. kí ni ara yẹn ara yẹn á tún bẹ̀rẹ̀ sí ní gbóná òtútù á tún máa mú un téèyàn bá ti ṣàkíyèsí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ní ọjọ́ kan ọjọ́ méjì kó mọ̀ pé àrùn ibà nìyẹn kan kó má fi ṣe pé òun á lo àgbo nìkan hmm. torí àwọn àgbo yẹn gangan máa ń ṣèpalára fún ẹ̀dọ̀ hmm. àwọn líva ènìyàn torí àwọn èèyàn kan déédéé máa ń bù ú ni wọ́n máa ń bù ú bó ṣe wù wọ́n ni wọ́n ní mọ ìwọ̀n rẹ̀ lóòótọ́ lóòótọ́ lè dáa ṣùgbọ́n wọn ò ní mọ ìwọ̀n ẹ̀. kò ní ìwọ̀n. Hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ táwọn oògùn tó ti ṣe síbẹ̀ yẹn wọ́n ti ṣe ní ìwọ̀n tó wọ̀n sí iye bí bí èèyàn bá ṣe bí ọjọ́ orí èèyàn bá ṣe tó náà ṣe máa ní kó lò ó sí ó dẹ̀ ní iye ọjọ́ tá a lò ó fún. ó dáa tí a bá tún wá ní ká tún wò lábala pé àwọn aláboyún tó wà ní àwọn ìgbèríko ìlú tó yí wa ká hmm. tó yẹ pé wọn ò fi bẹ́ẹ̀ ní àǹfààní sí ilé ìwòsàn ńkọ́. Ah. àwọn aláboyún tó wà ní ìgbèríko náà máa ń wá sí ìgboro. Si àwọn tó ń ta àwọn àwọn basic health center àwọn yẹn náà wà ní ìgbèríko hmm. irú àwọn ìgbèríko tó yí Ondo West ká báyìí hmm. àwọn àwọn ìgbà kan wà tí wọ́n tiẹ̀ máa ń ṣe program kan ní ìpínlẹ̀ Ondo yìí wọ́n pè ní health rangers program hmm. ìjọba ra àwọn mọ́tò Hilux van tó lè rìn lórí àwọn ọ̀nà tí ò dáa wọ́n máa kó àwọn oògùn yẹn ní àwọn oògùn ibà oríṣiríṣi àwọn oògùn wọ́n máa wọ́n àwọn Earth Rangers team yẹn wọ́n máa lọ sí inú àwọn ìgbèríko wọn yẹn kò síbi tí wọn ò ti kí ń dé bí wọ́n ṣe máa ń gbé àwọn abẹ́rẹ́ àjẹsára káàkiri ìgbèríko lọ sí gbogbo ẹsẹ̀ kùkú tó máa dé ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn health rangers wọ̀nyẹn tí ìjọba bá lè padà sí irú àwọn ètò bẹ́ẹ̀ wọ̀nyẹn ó máa kárí. Hmm, alákàlẹ̀ tí ẹ sọ tán ní ìsìn ká tún wá wo àwọn ìpínlẹ̀ míì tí wọ́n ti ẹ̀ láǹfààní sírú àwọn nǹkan tí ìjọba ṣe ní ìpínlẹ̀ Ondo mm. tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n á sọ pé àwọn ò rí dókítà ní ilé ìwòsàn tí wọ́n gbé fún àwọn ní ìgbèríko tàwọn tó wá ṣe pé àti wá sí inú ìlú ní àwọn health centers wa wípé káwọn wá gba ìtọ́jú wọ́n á kọ́kọ́ ro ti owó mọ́tò wíwá àti lílọ wípé tí àwọn bá tún wá dé ilé ìwòsàn náà ńkọ́ owó gara ni wọ́n á béèrè lọ́wọ́ àwọn gbogbo aládẹ mọ̀ bí orílẹ̀-èdè nàìjíríà ṣe rí tí a gbọ́dọ̀ sọ míì wípé eh, gbogbo nǹkan ló ń gbó lórí lójoojúmọ́ eh, abala ìyẹn tí wọ́n ń kọ́ báyìí ṣé eh, ó wá ní nǹkan kan tí à ń pè ní home remedy fún ẹni tó bá ní ibà inú. <laughs> ok tí ènìyàn bá ṣàkíyèsí pé ara òun gbóná orí ń fọ́ òun ẹni yẹn lè lọ àwọn oògùn kan wà tó ń pè ní over the counter drugs hmm. oògùn ibà náà pẹ̀lú ṣùgbọ́n kéèyàn tó lo àwọn tó ń ta oògùn yẹn ó ní test kan tó yẹ kán ṣe ó ní àyẹ̀wò tó yẹ kán ṣe torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ẹlòmíì nǹkan míì ló ń ṣe hmm. Hmm, bẹ́ẹ̀ tó bá ti lè sọ pé ara òun gbóná ó dàbí pé ara ro òun wọ́n á ti yọ oògùn bà jáde á hmm. já sí àṣìlò oògùn hmm. tí ẹni yẹn tí èèyàn bá ní àrùn tó rí i pé ara ń gbóná orí ń fọ́ òun ọjọ́ kìíní ọjọ́ kejì ó tún wáyé ó jẹ ó ó ó ó jọ pé ibà ni ẹni yẹn lè lo tó bá ṣe ibi tí ò sí ilé ìwòsàn tí ò dẹ̀ sí dókítà tó lè kọ oògùn fún àwọn ilé ìtajà oògùn náà àwọn tó ń wà nílé ìtajà oògùn tó máa ń ṣí ṣọ́ọ̀bù oògùn yẹn wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ fún wọn ní Ministry of Health láti hmm. ìgbà dé ìgbà wọ́n máa mọ irú oògùn tó yẹ kí kán hmm, hmm. lè tà jáde ṣùgbọ́n a máa ń gba irú àwọn ènìyàn bẹ́ẹ̀ níyànjú àwọn tó ń to oògùn yẹn wípé kán má kọjá ìwọ̀nba agbára ìwọ̀n oògùn tó yẹ kán tà fún wọn kán má tà jù bẹ́ẹ̀ tó bá ti ń pọ̀ ju nǹkan tán lè ṣe kán tètè gba ẹni yẹn níyànjú kó lọ sí hmm. hmm. ìyẹn ni pé bí àìsàn tí ó bá ṣe ẹni kí wọ́n kọ́kọ́ mú láti bi pẹ̀lẹ̀bẹ̀ náà hmm. tó bá wá ti rí i pé ó ti ju agbára lọ kí wọ́n lọ sí ilé ìwòsàn òun lẹ̀ ti ń gbọ̀n ẹ̀yìn aráalé o fẹ́ sọ̀rọ̀ ẹ nǹkan tí mo tiẹ̀ ní láti fi káàdì ètò ńlẹ̀ tó jẹ́ ẹ tí mo fẹ́ kẹ́ sọ láàrin ìṣẹ́jú kan ni pé àmọ̀ràn tí ẹ ní láti gba àwọn aláboyún wa pátápátá torí ọ̀pọ̀lọpọ̀ a máa sá nílé ìwòsàn pé tí àwọn bá fẹ́ lọ ṣe rẹ́gísítà mm, pé ìforúkọsílẹ̀ bẹ́ẹ̀ àwọn á tún gbowó lọ́wọ́ àwọn nìkan báyìí mm. ọ̀rọ̀ tí ẹ bá ní tó fi lè jẹ́ pé tí àwọn aláboyún wa bá ti ní oyún wọ́n á fi mọ̀ pé nǹkan tó kàn ní kí àwọn lọ ṣe ìforúkọsílẹ̀ tó fi jẹ́ pé wọ́n á máa yẹ̀ wọ́n wò láti ìgbà dé ìgbà. ẹ ní ìsìn ní ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo ń ṣe ìwòsàn ọ̀fẹ́ fún àwọn aláboyún ní àwọn ilé ìwòsàn ní ìpínlẹ̀ Ondo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn irú àwọn ìwòsàn ọ̀fẹ́ bẹ́ẹ̀ basic care center Àti secondary health institution nìkan àwọn ilé ìwòsàn bẹ́ẹ̀ yẹn bíi ìpele mẹ́ta ni ilé ìwòsàn ní wọ́n ní primary secondary àti tertiary àìpele hmm, hmm. <laughs> tó ga jù ṣùgbọ́n ní Ondo state gbogbo hospital wa náà ti ń ṣe ìwòsàn ọ̀fẹ́ fún àwọn aláboyún yẹn hmm. tí aláboyún bá forúkọ sílẹ̀ ní basic care center ó máa rí ìwòsàn ọ̀fẹ́ gbà tó bá forúkọ sílẹ̀ ní secondary health center àwọn general hospital àwọn ìtọ́jú wà nǹkan tó kàn yẹ kí aláboyún ṣe gbogbo ẹni tó bá ti lóyún ni kó lọ kó gba káàdì ìgbé ayọ̀ káàdì ìgbé ayọ̀ kan wà kò ń ṣe ti tẹ́lẹ̀ o tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ń gbà ní ìsìn wọ́n máa ẹni yẹn máa ní ó ní àsìkò tí àwọn àwọn tó ń fún wọn ní káàdì pẹlẹbẹ bíi id card báyìí mm. wọ́n máa mú voters card wọn àbí NIN wọn tó máa fi hàn pé ẹni yìí ló ń jẹ́ orúkọ yìí hmm. àti pé ọmọ Ondo state Ondo state ló ń gbé hmm. wọ́n wá fún ní káàdì ìgbé ayọ̀ yẹn tó bá ti gba káàdì ìgbé ayọ̀ wá lọ ṣe data capturing nínú hospital yẹn wọ́n fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí insurance company hmm. tó manage tó ń tó ń ṣàbójútó program yẹn mm. oṣooṣù ni ìjọba Ondo State máa ń fi owó sí program yẹn mm. fún ìtọ́jú olóyún àti àwọn ọmọ tí ò tí ì pọ̀ ọdún márùn-ún mm. so tán bá ti tí ẹni tó bá ti gba káàdì ìgbé ayọ̀ yẹn ó máa gba ìwòsàn ọ̀fẹ́ títí a fi bí ọmọ yẹn hmm. Hmm. àti fún ọ̀sẹ̀ mẹ́fà lẹ́yìn tó bá bímọ tán. ìjọba ni a gbọ́ gbogbo ẹ̀ ìjọba gbọ́ eléyìí tí ìjọba ò bá lè gbọ́ náà kò ní pọ̀ jù fún aláboyún yẹn eléyìí ti débi àwọn tó ń gba rogam àwọn tó ní resource positive blood rogam very oògùn tó wọ́n gan ni ìjọba máa ń rà fún ẹni tó bá ní káàdì ìgbé ayọ̀ yẹn hmm. so màá rọ àwọn aláboyún wa kán má sá ní ilé ìwòsàn o eléyìí tó bá ti súnmọ́ wa ní ká lọ ẹni tó bá lọ forúkọ sílẹ̀ ní basic care center tí wọ́n bá rí i pé ìtọ́jú ibẹ̀ yẹn ò ní tó fún wọn máa kọ lẹ́tà fún un pé kó lọ sí hospital tó tún tó tún ga jù yẹn tó ga jù bẹ̀ yẹn lọ wọn hmm. á tún á dẹ̀ débẹ̀ wọn á tún bẹ̀rẹ̀ ìtọ́jú tó ti ń ṣe fún látẹ̀yìnwá. Hmm. Hmm ẹ ṣe púpọ̀ àlejò wa ẹ ẹ̀yin ará ilé tẹ̀tí ń wò wá tẹ̀tí ń gbọ́ wá ọ̀rọ̀ lẹ́tí gbọ́ látẹnu nọ́ọ̀sì wa tí wọ́n ti gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ ìyànjú àti àmọ̀ràn pàápàá jùlọ àwọn olóyún wa ẹ má ṣe jẹ́ ká sá ní ìwòsàn ká sì rí i pé à ń lo oògùn pẹ̀lú bí dókítà wa ṣe fún wa ká lò kó wá ṣe pé ara mi ò yá mi ń gbóná ibà ni á jẹ́ gẹ́gẹ́ bí wọ́n tí a bá fẹ́ ṣe ká rí i pé a gba ìmọ̀ràn látọ̀dọ̀ dókítà wa gbogbo ẹ̀yin aláboyún arọ̀ yín ni nọ́ọ̀sì wa ẹ ṣé púpọ̀ inú mi dùn pé a pè yín ẹ sì jẹ́ wa ẹ ojú ò ní tì í lágbára ògbó ọlọ́run iṣẹ́ yín ò ní dojú ìjà kọ yín àlàáfíà àti gangan kò ní di fíyàfíyà ẹ mo lérò pé tàbá pè ní ìjọ mi ẹ ó tún jẹ́ wa dáadáa ẹ̀yin ará ilé a ní rí jù báyìí lọ lórí ètò lónìí nítorí pé àkókò tí kò wà ní papamọ́ra ẹ ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di inú wo máa dùn ní inú ò ní dùn aláṣẹ ìdùnmọ̀ àríyá àlàáfíà wa kò ní di fíyàfíyà orúkọ tèmi olúwa gbé mi ga Sàláù ni bàbá tó bí mi lọ́mọ wọ́n fàsìkò yìí dágbére fún yín pé ó dàbọ̀ bólúwa bá màá tún wá sójú mọ́ọ̀máwòrán yín lọ́la ẹ wá mọ̀ pé mi nìkan kọ́ mo wà ní orí ètò ẹ jẹ́ kí atọ́kùn mi kejì náà kó dágbére fún yín. àní hmm, rí jù báyìí lọ ní orí ètò yín ètò wa káàárọ̀ oòjíire mo lérò pé gbogbo ọ̀rọ̀ tí nọ́ọ̀sì wa ti bá wa sọ òun ni a fi sí ọwọ́ àlàáfíà wa ẹ jẹ́ ká rí i pé à ń bẹ ilé ìwòsàn wò nígbàkúgbà tá a bá rí i pé bóyá ó fẹ́ rẹ̀wà díẹ̀ torí wọ́n ti sọ wípé kò ń ṣe gbogbo orí fífọ́ náà ni ibà ẹ jẹ́ ká rí i pé a mú ìlera wa a mú ní ọ̀kúnkúndùn tó àwa ní rí jù báyìí lọ olúwaṣeyìí fún mi ọmọ ògùn tó yé lèmi jẹ́ títí di ọ̀la tátù máa pàdé lórí ètò yín ètò wa èmi máa ń sọ wípé àtúnrí ni ayé olódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sí níkọ̀ kólódùmarè má kọ̀ àtúnrí wa. tó ẹ̀yin ará ilé àti èmi olúwagbémiga àti ṣèyí fún mi àti àlejò wa nìyàn fásitì ìdágbére fi wípé ó dàbọ̀.

ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti hmm, abala ìyá. ọmọ akéèti ìlú àwọn ìlú tó jẹ́ fáwọn oníbàárà tó ń ra káàdì inú fóònù láti fi sọ̀rọ̀ ní kíá.